ajá gbogbo lóko igbe wọn ò délé Èdùmàrè ṣètò àyànmọ́ bàbá òfin hàn yàn bẹ́ẹ̀ bá bá rí de ìkádàrá kedere báyìí làbárí ilẹ̀ òun ti ń ṣe ni ṣùgbọ́n àìmọ̀nà àjò nímú ní sọnù a díáfá gbà kan àgbà kan eléyìí tí ọmọnà ti ń bá wọn dá pàdépàdé tó wá kọ tí ọgbọ́n ìsáwo olódùmarè tó tó rẹ ọlọ́run kábíyèsí ọba ńlá sẹ́gbẹ́ àrí ìwàlà ọba tí fọba jẹ. Hey. fọwọ́ lẹ́rán òun ò ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán òun ò ṣe àwa adarí òun bámu ni ó máa ṣe ó jẹ́ ẹbí ni tàbí ire ni àmọ́ ẹran tí ó ẹran tí ó ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ìgbà gbogbo lónídà ibi ò fìgbà gbogbo dáhùn onídàádúró àmọ́ ẹ rántí o rántí o ṣèkàṣèkà ayé kò ṣàṣègbè ohun tó bá gbìn ló máa ká o rántí o rántí o rántí o rántí o ọlọ́run àti. fọwọ́ lẹ́rọ̀ ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rọ̀ ń ṣe àwa adarí òun ọba mo ni ó máa ṣe mo jẹ́ bínú máa ṣe àmọ́ ẹran tí o ẹran tí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rọ̀ òun ah. ò wá o. òun ò wá o òun ò wá o ṣòwò ìgbẹ̀yìn o. àṣegbé ohun bá gbìn ló máa ká ìgbẹ̀yìn ní ìdólókù àdá ohun bá gbìn ló máa ká èèyàn lè gbà lùbọ́sà kó kálá èèwọ̀ ṣe borí gbẹ̀yìn o ṣe ká ṣe ká ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ìgbà kò níkà òun bò pẹ́ bóyá ìkà kò níkà òun bò pẹ́ bóyá. mo fọwọ́ lẹ́rọ̀ òun ò ṣe àwa ẹ̀dá. mo fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àwa ẹ̀dá. òun ò ṣe àwa ẹ̀dá ó má ṣe bó jẹ́ bíbí tàbí ire ni àmọ́ ìrántí ó ìrántí ó ọlọ́run àtijọ́ fọwọ́ lẹ́rọ̀ ó fọwọ́ lẹ́rọ̀ ó wà ó kò déédéé fọwọ́ lẹ́rọ̀ kò déédéé fọwọ́ lẹ́rọ̀ ẹ̀san ló kù ó kò déédéé fọwọ́ lẹ́rọ̀ ìdájọ́ yóò kò déédéé fọwọ́ lẹ́rọ̀ ó ló bá mi lọ síwájú rẹ̀ níwájú ọlọ́run ìpàdé nígbà tí dọ̀hún tán nígbà tí mo ní kí n mọ ọbọ̀ ń lé ìyá tí mo jẹ lónìí kúdà tí ò jẹ rú ẹ̀ tó jẹ pẹ́nu. mista ẹ mú mi hm? ẹ dojú ìmọ̀. mo mọ̀ yín o. yes ó jọ bẹ́ẹ̀ ẹ̀yin ni mr idris àbí daddy idris. nítòótọ́ mò ń jẹ́ dìsú. ọ̀pọ̀ wọn tó gbọ́ tẹ ẹ bá mi. mr idris cabman. tòótọ́ nígbà kan mo ṣe cabman rí. ẹ dẹ̀ rántí mi. àmọ́ ti pẹ́ àsìkò tí mo wà ọ̀gá mi tí mò ń wá kiri nìyí ìsìn. ọ̀rẹ́ um, ṣé o rántí um, the first time tẹ́mi àti ẹ̀ máa pàdé lóòótẹ́ àlọ́dọ̀ ẹ̀ tí mo ní cabman kan ló gbé mi wá cabman yẹn. ọlọ́run irú kí ni mo Banikore High School èèyàn fi gbogbo ọjọ́ ayé ẹ̀ kàwé ẹ̀kọ́ náà dẹ̀ ni gbogbo ẹ̀ ń bọ́ sí ọlọ́run kí ló dé. tí kò sì sá kò sí wọn kọ mo rò pé ẹ̀ ń bá mi wí ni mo sọ̀rọ̀ ni ó dàbí pé mo rí pé ẹ̀ ń dọ́lọ́ lẹ́bi. أعوذ بالله من الشيطان الرجيم mi mi tó dẹ́lọ̀ lẹ́bi o ọlọ́run mi dọ́lọ̀ lẹ́bi o tẹ̀ sọ pátápátá ni mo gbọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo kọ́ńtírì ni o ṣe rí àjàjà orílẹ̀-èdè tiwa yìí ó ti wá burú púpọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí orílẹ̀-èdè tiwa yìí bó ṣe rí nìyẹn ká tiẹ̀ ní àwa tá a kà rẹ̀ púpọ̀ tó yẹ kí ẹ̀yin tí wọ́n fowó tọ́ kí ẹ tó máa ráre tó jẹ́ pé ẹ tó parí àgùnbánirọ̀. àgbẹ̀ ọ̀rọ̀ mi yé yín ní tòótọ́ sá àìríṣẹ́ ni ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe wọ̀ mí yìí graduate ni mi mo kàwé dáadáa ṣùgbọ́n nígbà tí mi ò ríṣẹ́ mo lọ bá wọn ṣe security ní bank. iṣẹ́ ọdẹ. kódà ibi tí mo ti ń bọ̀ yìí iṣẹ́ ni mo wá lọ síbẹ̀ wọ́n dẹ̀ sọ mí kí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́nu bí mo ṣe débẹ̀ ni wọ́n sọ mí pé kò sáàyè fún mi mọ́ ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi pé torí àìmọ̀yàn bí iṣẹ́ yẹn ni ò jẹ́ kí n rí iṣẹ́ mi. ẹ wo kíkẹ́ sọ pé rí ìdílé school náà. medicine ni mo ṣe ń school graduate ni mi I'm a qualified doctor dókítà ni. bẹ́ẹ̀ ẹ ti rí sẹ. kò kò yé mi sá. sẹ́rí iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ jí gbàrà sí láàárọ̀ yìí àwọn èèyàn tí mo gbé dókítà ni wọ́n òun àtàwọn ọmọ yẹn lọ sílùú òyìnbó ni èmi mo gbé wọn dé airport mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n wà lóòótẹ́ tán lọ́jì because flight wọn ọwọ́ ìrọ̀lẹ́ ni wọ́n ní káwọn má pẹ́ débẹ̀ ni so gbogbo tó dẹ̀ ń sọ fún mi nínú mọ́tò pẹ̀lú àtàwọn ọmọ ìtàn jọ ń jíròrò náà ni pé ah, ẹrù nǹkan tó ń bá òun ni pé ìlú òyìnbó tó ń lọ yìí iṣẹ́ àwọn bí ò sí ní bàjẹ́ kò tí yé àwọn àbí wọn pé ah, ṣé wọn ò fèèyàn síbẹ̀ ni wọ́n á ní ah, hospital ní gbogbo àwọn ọmọ táwọn kó síbẹ̀ àwọn táwọn ń train kọ̀ọ̀kan ni pé káwọn sáré lọ sí travel táwọn fẹ́ lọ káwọn padà ah, èmi kàn bá wọn fàdúrà tí wọ́n lẹ́yìn pé ọlọ́run ò ní jó bàjẹ́. ẹjọ ń tọrọ lọ ẹ dẹ introduce me sí wọn èmi èmi á máa ní ìjẹ ọlọ́run gbọ́ máa bá wọn máa ní ìjẹ dáadáa ẹ ẹ kàn tí ẹ connect wa sá hòtẹ́ẹ̀ ni wọ́n wà hòtẹ́ẹ̀ allen mo bí wọn lọ ibẹ̀ náà wà báyìí mi ò ní nọ́mbà wọn. allen ìkẹjà ẹ sà báwo ni ẹ ṣe máa tiẹ̀ mú mi débẹ̀ kẹ́ introduce mi sí wọn àbí kẹ́ fún mi nọ́mbà tí mo lè pè wọ́n sí ẹ jọ ẹ jọ náà ẹ̀yin náà rà láàánú ẹ jọ sà. kódà ẹ jẹ́ ká ṣe báyìí sẹ́ẹ̀lì sanwó fún mi kí n gbé yín lọ. èló ni mo èló. sẹ́ẹ̀lì fún mi three thousand. three thousand. thousand. Ah tẹ́ bá lè fún mi mo ṣetán láti gbé yín débẹ̀ yìí. lóun fẹ́ kí n mìtì àwọn lọ́jà sí nǹkan ọ̀pọ̀ ń ṣe check-in ní that's what i'm trying to see, ma. bí a kò ṣe bí lẹ́yìn àwọn ọlọ́jà start ni àti accommodate anybody lẹ́nu. ẹ ẹ bọ ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo ń bother yín but can you please check again he said they checked in in like um, two hours ago àwọn àtàwọn family wọn. gentleman kí lẹ fẹ́ ná. actually um, ẹnìkan ló gbé mi wá bí sà wọ́n ní kí wọ́n meet àwọn um, lodgers kan lóòótọ́ ọ̀lẹ́ńbí um, ọ̀rọ̀ ṣẹ́ ni wọ́n fẹ́ bá mi wọ́n fẹ́ fún mi iṣẹ́ sà um, but receptionist yìí sọ pé wọn wá bí sorry sir please let, let, let me let me let me call him he's still waiting outside i'm coming. fọwọ́ lẹ́rọ̀ ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rọ̀ ń ṣe àwa adarí ohun bámu ni ó máa ṣe ó jẹ́ bí ní tàbí rẹ̀ àmọ́ ẹ rántí o ẹ rántí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán ó ń wò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ó ṣe ìkà ó tẹsẹ̀ mọ́ mi o ẹ sorry mo rí lẹ́ẹ̀kan tí ara yín ò balẹ̀ kò ṣáà ń ṣe kí ló ṣe kò sí. ẹ sà uh, the cabman that brought me here ó sọ fún mi pé kí wọ́n á meet èèyàn bí ni and I, I gave him all the money on me torí ẹ̀ mo ṣe ń bá wọn sọ̀rọ̀ reception like and I went out there now. And... Hey, relax farabalẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ fún mi. Um, um, cabman yẹn ló gbé mi wá ó ní pé kí n wá sí hospital nbí uh, sorry hotel nbí wípé bàbá kan wà tó ń gbé wa síbi that uh, wọ́n uh, travel out lẹ́nìí wọ́n dẹ̀ ní very big hospital wọ́n fẹ́ èèyàn tó máa máa bá wọn manage ẹ̀ and so he brought me here to meet him. wọ́n sọ pé ẹni yẹn ó. oh wait wait wait take it easy ṣòṣùgbọ́ relax yes, sir. graduate ni ẹ yes sir I, i am a graduate sir. that's good course wo lẹ ṣe. Uh, yes sir medicine sir uh, general medicine actually sir. yàtọ̀ sí medicine tẹ́lẹ̀ ṣe ǹjẹ́ ṣé mi wà tẹ́lẹ̀ ṣe as graduates. ẹ ẹ bó bó ṣe ni mo lè ṣe anything tí máa ti rí ni kí n ṣá kí n máa jáde lé máa wọlé padà ṣá ẹ fẹ́ bá mi wáṣẹ́ ni ṣá. Hmm. not really uncle mi kan ló kàn ní site kan tí òun wẹ̀ tó àwọn bá òun mójútó. wá báyà sí buy and selling things uh, uh, of the properties. Ah, mo mo lè ṣe inshallah máa ṣe inshallah sir. are you a muslim. yes i am a muslim sir ó dẹ̀ máa wo ọ́nkù ibi tí mò ń sọ yìí muslim làwọn náà o in fact tó bá lè bá wọn ṣe dáadáa tó dẹ̀ ní òtítọ́ ọmọ agbádùn Thank you, sir. Uh, uh, thank you, sir. Uh, um, sorry, I, I, I, how do I look at you, sir? Okay, thank you for any kind. Yes, sir. With money. Look at this èmi lẹ gbé lọ sí allen níkẹjà hotel tẹ́lẹ̀ fẹ́ bá mi wá iṣẹ́ pẹ̀lú àwọn fámìlì kan hospital. ẹ̀yin ni. mo dáràn ayé mi tó padà bàjẹ́ lẹ́ẹ̀kejì. ìwọ ni. ta ni wọn fẹ́ bẹ̀rù èmi méjèèjì báyìí. no no no no no no don't do that. ẹ wọ ẹjẹ ń jẹ́wọ́ lásìkò tí mo pàdé yìí ṣe iṣẹ́ àwọn tá à ń ṣe kábùmá ọgbọ́n la máa ń dá sí i tá a bá ti wò ó pé ààrẹ rògbòn àwa àwa ọgbọ́n tí a fi rí owó tá a pàdé lé la fi máa ń dárú ọgbọ́n tí mo dá fún yìnyín ṣe rí ìjọ yẹn ibi tí mo gbé yín lọ mi ò mọ̀ bẹ́ẹ̀ àmọ́ torí pé kí n lè rówó gidi gbà lọ́wọ́ yín ni mo fi dá ọgbọ́n pé kí n gbé débẹ̀ pé owó yín ó lè pọ̀ dáadáa. Mr Idris irọ́ pa fún mi jọ yẹn ok ẹ dìde mo fọlọ́n bẹ yẹn dìde now look ṣẹ́rí lọ́kàn tí yín ìkàlẹ̀ ṣe fún mi jọ yẹn ṣùgbọ́n ẹ lé mi bá rè ni ṣẹ́rí ibi tẹ́ gbé mi lọ gbogbo owó tí mo ní láyé lọ́rùn lẹ gbà lọ́wọ́ mi jọ yẹn bọ̀ gbígbé tẹ gbé mi ọlọ́run fi ṣe sábà bíbí mi náà ṣe rí lé ni so ẹ ṣe mí o ṣe rí látọjọ́ yẹn gan mo ti wá yín káàkiri torí mo fẹ́ san ẹ̀san orí tẹ ṣe fún mi. Ah, ìka mo ṣe fún yín ẹ̀ ń tàn mí ni. nà ọmọ tán yín ẹ ṣe ká fún mi orí lẹ ṣe mí. ẹ ẹ ọ̀rẹ́ kó dẹ máa wo ọlọ́run ló kọ kádàrà pé ẹ máa pàdé lẹ́yìn gbogbo mítìsì máa wá ṣe lọ́dọ̀ ẹ̀ sọ pé òun ló máa gbé mi wá ọlọ́run ló sọ pé lónìí lẹ máa ríra yín àmọ́ ẹ ó ti ó dà bẹ́ẹ̀ èmi ti kọ lẹ́tà tí màá fi sack ẹ i'm giving him letter today o fi ṣẹ́ mi lẹ̀. no no you cannot do that. no how can you leave me there for three hours. ọ̀rẹ́ mi lè ní òde ṣe bẹ́ẹ̀ fún. ta lọ́rẹ́. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni. mr um, idris èmi àti yín láti sọ̀rọ̀ we have to talk get in the car. ẹ fẹ́ lọ sọ̀rọ̀. come on. no ẹ wọlé ẹ jókòó lọ́dọ̀ mi. gbẹ̀mí mo wá já ọ̀gá yín lẹ́yìn. ẹ ọ̀rẹ́ please tó bá di láàárọ̀ làkó pè. kò ṣàṣegbé ohun bákì ló máa ta ìgbẹ̀yìn ní ìdólókù àdá ohun bákì ló máa ta èèyàn ò lè gbà lùsà kó wá ẹnu ẹsùn níbi ẹni fúnfọ ìwà wáyé mọ̀jà nìkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ èmi ọmọ ntẹ́gbẹ̀rẹ̀ ẹsẹ̀ oyè rẹ̀ mọ́lọ́pàá kó wá fi mú mi. kí lẹ sọ èmi kọ́ lẹ fẹ́ tẹ́ ara yín lẹ fẹ́ tẹ́ ẹ̀yin àgbàyà rádaràda yìí ṣé nígbà táyìn gbowó ń jọ kìnìún àná yìí sọ fún gbàǹ tètè dá padà ni. irọ́ gbà tẹ́mi fẹ́ gbowó mi sọ pé mi ò tètè dá padà ṣé owó stanley tẹ́mi ní bẹ̀ tí mò ń dá ẹ̀ lè fi yún un ṣe. stanley òfowó lẹni ṣé fifty fifty naira tẹ́ ń dá yẹn lẹ́ni kí mi fi ṣe six thousand five hundred naira tó kù sí i lọ́wọ́. fifty fifty naira ìṣòwò ọ̀rọ̀ ọ̀rọ̀ èmi àti ètí ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti ròyìn rẹ wọ́n ní ẹnu rẹ mú sórí ẹnu rẹ tó mú yóò kó ìyàjọ ní alẹ́ ń sì jọ mọ̀ ń jọ mọ̀ ń jọ mọ̀ gangan pé mo bímọ dúró dúró kó farabalẹ̀ jìyà Yéwándé. ẹ gbà mí ìyàwó kọ́lé dowó tó bí dùn ẹ kí lẹ́bí tẹ́nìkan ò bí rí tẹ́bẹ̀ ló fọwọ́ yín kàn mí ń jẹ́ mọ̀ yí pé ẹ máa dọ́sibítù lálẹ́ yìí. ayọ̀ ẹ bọ́ bí ìjókòó báyìí tí wọ́n nà wọ́n nà náà kùnà ni ẹ̀mí mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ dúró olórí ibú ìmọ̀ nìyí olórí ibú awáyé mọ̀jà nìkan jẹ́ wẹ̀rẹ̀ tẹ́sẹ̀tẹ́sẹ̀ ló fẹ́ mọ̀ fi mí pa tó fẹ́ mọ̀ tó fẹ́ mọ̀ fi mí sàn. orí rẹ̀ burú ni ẹnà ẹnà yìí yìí fi. ẹ ẹ dúró dúró ẹ dá kí ló gbọ́dọ̀ ẹ sọhun ó ti yá lọ mi. kí ló dé mọ sí kí ló mú yín tẹ̀ ń pariwo ṣé ṣe pé wọ́n ti ṣépè fún yín pẹ̀lẹ́ ẹ̀ ọmọ ìyá kọ́lédowó ìyá yín ìyá kẹ́ ń súnmọ́ dání a sì wá bẹ̀rẹ̀ owó lọ́wọ́ àdógún báyìí ẹgbẹ́ ní òsì yín sàn torí èyí ló lè lọ yá lọ́wọ́ yín lọ́dọ̀ yá wọ́n jẹ́ ìjà gbádùn kẹgbẹ́ ní òsì sàn. ẹ wò ẹ sọ́ọ̀bù àbọ̀ abálọ̀rọ̀ ti yín. ti rọ́kọ̀ mo jí ni. diisu yóò sá níbi tó o ti rí bọ́tò bọ̀gìnì tó gbé wálé. ẹ̀yin ọmọ ẹ jẹ́ kìlọ̀ fún yaayin ó ṣẹ̀ wá yé mi gbangba gbangba dájú pé obìnrin bí wọ́n fún ni òní ọmọ panijẹ wo ó lè rẹ́mi pajẹ o wo èmi ti di ẹ̀kú ọba o bọ́ ọba gbẹ̀mí mi ọ̀pọ̀ ti fún ti fún ẹni bẹ́ẹ̀ mo sọ wo ọ wà lọ rè bá mi jíṣẹ́ fún àwọn inú níbí ni rẹ àwọn oníwìkúwì onífọ̀kúfọ̀ àwọn tó jẹ́ pé tí mo bá jáde nulẹ̀ wọn ò tó sẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ ẹ wàá mọ sẹ́nu sunsunsun bí ẹnu asín ẹ jọ mọ sọ̀rọ̀ mi lọ sọ fún wọn pé mo ti dé o owó yìí ti dé bí ìṣẹ̀kẹ̀rẹ̀ kékeré o ẹ rárá bẹ́ẹ̀ mo wí. àmọ́ ẹ ní sùúrù bàbá ọba ó dàbí ẹni pé ìbéèrè tí ìyá ọba bí ó dàbí pé kò yé yín àní wọn níbo lẹ ti rọkọ ibo lẹ ti rí mọ́tò tẹ gbé wálé. dákun náà èmi mo rán lé o ah, ọmọ ìfowó mi jóná ọmọ ìfowó mi jóná o èmi ló ń pè ní bàbá ọba oh. dadi kò ṣe wí lẹ́nu ẹ dadi. dadi. dadi. dadi ni lóòótọ́ dadi. ẹ ó dàbí pé àwọn ọmọ yìí ò mọ̀ ọmọ tí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ tí rí nǹkan ẹ mọ̀ rí nǹkan ẹ mọ̀ rí nǹkan ẹ rí fíìmù ẹ jẹ́ máa ń bá bọ̀. ó dáa o ibo lẹ ti rí mọ́tò o. ń tẹ́ ẹ fẹ́ mọ̀ nù ara ni. ó ra mọ́tò nítòsíjò lẹ́nu àárọ̀ sí alẹ́ yìí ń lábìrà. ẹ̀yin ọmọ èmi ń kígbe o bàbá yín ò ṣàgbàfọ̀ ó ń kásọ wọ̀lù ẹrú ju olè ẹ̀ mu àbí bàbá yín ti ń. àmì kò ṣe bí bẹ́ẹ̀ yẹn mo sọ wípé dáàdì kan fẹ́ gbin ilé mi gbóná ni wọ́n máa jẹ́ wọ́n sí mo sọ pé èèyàn kan dáàṣì wọ̀n nìyẹn kan ló gbé fún un àbí. ẹ èèyàn kan ló dáàṣì ẹ lórí di ọkọ̀ ọkọ̀ tí èso ọkọ̀ kékeré ọkọ̀ bọ̀gìnì ìgbà. wo ọmọ mi yóò dáa fún ọ wọn àti ẹ fún mi múra ni. tó bá jẹ́ pé yìnyín lẹ fẹ́ gbọ́ ẹ wo kí ṣe kó sọ̀rá o. ṣe gbọ́ ṣe rí nǹkan wí dùn o mo rí i pé inú ilé yìí ẹ fẹ́ mi fẹ́ rí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pàtó ọmọ tí mo bí àti ìyàwó tó lòun bímọ fún mi ọ̀tá ni wọ́n jẹ́ inú ilé fún mi nítorí pé bí mo ṣe kórìíre wọlé yìí mo fẹ́ ní kí n wá wẹ̀ fún yín ni kínú yín ó sì dùn ẹ wo èmi ọ̀rá yóò fòun ọ̀rá yẹ ẹjọ́ wo ìwọ wọnú ilé ọba bomi iléèwé oje. dadi gbogbo n tá à ń sọ dùn níbo lẹ ń lọ. bí tí mò ń lọ èmi ń lọ kílọ̀bù ni. ó dà pé kò tí ì yé yẹn ẹ mọ bí ṣe ń lọ owó ti dé bí ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ wò ó mọ bí tí ń dá mi dúró ọ̀nà bí tí mò ń lọ jìn. ìwo ni mí nì ṣé o rí pé bàtà ń bọ̀ tí mọ́mí fẹ́ mú one or two things náà àwọn èrò dáàdì ní no kó má mú kankan. like ní sọ̀rọ̀ mi ò tẹ̀ tí understand nǹkan tó ń sọ ń sìn pé pé dáàdì ní as in mi ò understand. Ah, ọ̀rọ̀ kì í tètè yí wọn tiẹ̀ ah, dùnà tá a bá mú àwọn ẹrù yẹn níbo la fẹ́ kó wọn sí bíbá ẹ̀ sọ fún mi fẹ́ gbọ́. Ah, yẹ́ ẹ̀ lójọ́ bẹ́ẹ̀ ni yẹ́ ẹ̀ lójọ́ bọ́ thank god pé ìwọ ló béèrè question ìwọ ló dẹ̀ tún wá ń ta ìfúnra rẹ̀ pé ibo náà fẹ́ kó àwọn ẹrù yẹn sí àwọn ẹrù tó wà lẹ́yìn ti di old version sórí ibi tá a palace ni new version nílé kò síbi tó máa kó gbogbo àwọn pàǹtí yẹn kò síbi tó máa kó síbi look at this place this place is just too lovely like god ah ṣó pé dáàdi ìlú níbí ṣá. ẹ wo dadi ẹ wá máa lọ sínú room tiwa ah, torí tí fún tẹ́dọ́nù lé mo fẹ́ mọ̀. ah no dadi èmi gan ní láti mọ room mi like my own personal room ó dẹ̀ ní láti find ju gbogbo ti gbogbo room wọn lọ. ìwọ tó ń béèrè yàrá lọ́wọ́ bàbá yín ẹ béèrè bí tí bàbá yín ti rówó bàbá yín jẹ láńlọ́ọ̀dù lówó ọdún méjì ká tó wí ká tó fọ̀ ó ti san ó tún wá ń sọ fún gbogbo wa pé ibi tá a wà tẹ́lẹ̀ o kò wọ́ọ̀tì òun o ó kó wa lẹ́yìn òun kó wa bọ̀ nbí ẹ ẹ wádìí ẹ ẹ wádìí ibi tí bàbá yín ti rówó ẹ èmi sọ tèmi o. ẹ wo ìyún ò le ẹ tẹ̀lé mi ní ìsìn òun lọ fi yàrá yín hàn yín àmọ́ ìyá bàtà òfò tán ti ṣépè fún tó kó wọnú ilé mi wọn ò fẹ́ o bó o bá ti jáde ní ìsìn kó o dáta tóró yẹ kó ju ẹ sọnà fún ọ pé irú bàtà kò yẹ kó o kó wọnú ilé yìí bẹ́ẹ̀ mo sọ ẹ̀yin ọmọ ẹ̀ ń sọ ẹ̀ ń sọ àwa ẹ̀ ṣá ń fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àwa adarí mi ò ni ó máa ṣe ó jẹ́ mi ní tàbí ìwé ni àmọ́ ẹran tí ó ẹran tí ó ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rọ̀ òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ó ṣe ìkà tán kò tẹsẹ̀ mọ́ mi o. Ah, ìgbà gbogbo ló ní dá ibi ò fìgbà gbogbo dáhùn ní dàdúrà àmọ́ ẹ rántí o rántí o ṣèkà ṣèkà ayé kò ṣàṣègbè ohun tó bá dùn ó máa ká. ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ wà lẹ́yìn búùtì rẹ ní. ẹ dákun ẹ wá èwo lẹ kó síbi eégún ẹlẹ́rẹ̀ yìí ẹ ké ló mo sọ fún yín pé ẹ má mọ wọ aṣọ tí ó mọ pa ẹ̀bùn yín tí ó mọ pa mọ́ra ẹ má wọ̀ mọ́. mo dájú kò sí nǹkan tó ṣe nǹkan táwọn nǹkan táwọn yìí fáìn nǹkan tó ń sọ ń gbòòrò. àní ẹ sí gbogbo ẹlẹ́ẹ̀sí kàṣà gbogbo ń tẹ́ ẹ níyì ọjà ni àbí ẹ gbọ́ná ṣé ẹ mọ̀ pé owó tí mo fi ń ra gbogbo nǹkan tí mo ń rà fún yìí nítorí pé kémi náà ó lè sọ ń ta pé mo bímọ gidi ni tó ṣe é fi hàn láwùjọ Ah, ẹ wà mọ ẹ máa wọṣọ ẹ máa tú gbogbo ẹ máa kún mọ́ra. Ah. èmi ò tẹ̀wà pamọ́ra gbogbo ẹ̀ náà ni mo gbé sí. ìwọ yóò dá sí. kámi báyìí òwúrò eléyìí báyìí eléyìí ọ̀nà ti àmọ́ kò tí tó eléyìí náà ò tí tó. mo kìíní yóò sún mọ́ sálẹ̀ dáadáa báyìí yóò wá fọ́n síta tó bá wá fọ́n gbogbo àwọn èèyàn tó bá ń lọ lọ́tún lọ́sì wọ́n mọ̀ ràn jù ní wáì wáì ìgbà náà ni wọ́n mọ̀ pé àwọn ọmọ dìísù ọmọ ni wọ́n ẹ tú gbogbo ẹ jáde. àti tí mo ti ẹ sọ pé nǹkan tó wọ̀ yóò ti síra lẹ́jù kó kó kọ́ báyìí díẹ̀ tún sọ pé ká kó dáná á sì mọ síra lẹ́jù dáa dájú kó wa ókè mọ́ mi náà. dìísù dìísù irú ara wo ló fẹ́ káwọn ọmọ ìmọ̀ mú ṣé ká máa rìn òwò kí wọ́n á máa ṣépè fáwọn òbí wọn tàbí wọn ni mi ò dá tó. bàbá wí ní ìsìn ó là tún dé alẹ́ ọ̀làjú ọ̀làjú mo kàn mọ́lẹ́jì rẹ ni. bàtà wọn náà yìí ṣé bàtà tó wọ̀ lásán yìí nkú mo jẹ gbèsè abájọ abọ́lẹ̀mbì à ń lọ wọ́n sá dájú bò wá ṣé bàtà ẹ̀yin ọmọ yìí náà ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀. ó sì kó tó ṣe bàtà iná o àbí bàtà ìwà òkè. ẹ wo tiẹ ìwọ ti bá ìgbésí ayé tiẹ o ti bá débi kan nù má bà àwọn ọmọ tèmi láyé jẹ́ jẹ́ kí wọ́n jayé wọn àsìkò wọn lélẹ́yìí ẹ wo ohun tí mo fẹ́ lélẹ́yìí tẹ bá fẹ́ gbogbo ohun tí mo promise yín ṣe àyà yín o ẹ bá ń fẹ́ kẹ́ tú gbogbo kàṣàgbà kẹ́ tú síta kẹ́ wá múdi kẹ́ pọ́n kí gbogbo ẹ wá ṣe rẹ́gí ṣẹgbọ́n kí wọ́n rí yín bí ọmọ gidi ọmọlúàbí ní tí mo fẹ́ nù. ẹ wò dáadé kò sí nǹkan kò sí nǹkan tó ṣe nǹkan tá a wọ a wà òkè ẹ wò wá. èyíkéyìí ọmọ mi tí mo bá bá sọ̀rọ̀ tí yóò bá gbọ́ mọ́tò tí mo promise yín kò ní ṣẹlẹ̀ mọ́ o. Mm, mm, dádì ẹ ẹ má bínú sí wa lórí ọ̀rọ̀ mọ́tò yìí àáwọ̀ lẹ́yìn igbó ojú yín ni mò ń ti tẹ́lẹ̀ bí kú sí gbogbo ẹ̀ sílẹ̀ ká. Ah, má ti jú mi má ti jú mi ẹ eh, má ti jú mi. Ah, kí n si pẹ̀lẹ́ yín si o. ṣé wọn náà fẹ́ ṣé o fẹ́ ṣì ni o fẹ́ ṣì ni o máa ṣì o lè work ah. o lè work o ẹ má change wọn wọn ti try now yá yẹn tó fà tó ẹ má change wọn a máa wọ ṣebí ká wọṣọ ni a wọ wọn lọ fún mi láṣọ. ah dadi ah dadi rárá náà kí ló lè tó yẹn sáwọn ọmọ tí ò tí ì mọ̀ kọ̀ ògùn ló ló fẹ́ ra mọ́tò fún ṣé tán bá dáràn wálé ìwọ nìkan ló tàn án. sẹ́rí àti obìnrin náà sẹ́rí pé kò fẹ́rẹ̀ fún yín nígbà tó tún gbọ́ pé mo fẹ́ ra mọ́tò ṣe é ti rí. dadi ẹ wò dadi ṣé bí tábà ti ṣíra lẹ ẹ máa ra mọ́tò fún wa ẹ oh. a máa ṣíra lẹ àǹtí mi àbí a máa ṣíra ibi ká ti ṣíra lẹ ni ibi oh, oh. ká ti wọ aṣọ kéékèèké kò sí wàhálà ah, àbí kí ló fi. ẹ ẹ ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ sẹ́rí mo fẹ́ fọ̀rọ̀ kan tó ń létí bí àyín ṣe ń ṣe yìí wọn ó change rẹ. ṣé bí káàsì wọjọ ni. dájú ẹ wò má tà yá o yóò wá jí wa fún wọn. ẹ lọ bá wọn sọ̀rọ̀ mi máa dán ẹ lọ bá wọn mi sọ̀rọ̀. yóò wá jí wa fún wọn tà yá o láti rárá o rárá o mo ti tẹ̀lé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi o láti nù o èmi fẹ́ràn mọ́tò o. bá máa sinmi tá a bá kú a kì í fara pamọ́ fún un. Jésù Jésù dákun sọ sọkún owó ni. Ah, irú ọ̀rọ̀ wo nu ṣé mi sọ̀gùn owó ah, pé tí nǹkan sáwọn ọmọ mi àbí tí nǹkan sì wọ̀ náà àbí mi rọ lọ́wọ́ mo rọ lẹ́sẹ̀ àbí orí pé àpá wà lára mi tó lè ṣokùnfà bóyá mo lò kan lára yín lóòótọ́ kò sí ti ń ṣàìsàn láàrin àwọn bẹ́ẹ̀ lèmi náà sì gbóná òjijì ṣùgbọ́n gbogbo wa jàgídíjàgá tó ń wò yìí ó ló ń jọ mí lójú tó o bá bọ́ ọlọ́pàá jà lónìí ó gbà sójà létí lọ́la wọ́n sì rí oògùn owó ní mọ́ tí yàn bẹ́ẹ̀. ó dákúnjẹ́ ń ṣe mí ogun mò ń gbọ́ ọlọ́pàá létí mò ń jà lónìí mò ń jà lọ́la olówó tèmi kọ̀ wọ́ sí ni wọ́n sí ni mò ń kọ́ ọ bẹ́ẹ̀ lọ tó ń rí. dísù dísù ìwọ kọ̀wọ̀ sí ìwọ kọ̀wọ̀ sí ìwọ tó ṣe kọ̀ǹdọ́tọ̀ lẹ́yìn tata ó mà níye ọdún tó fi ṣe tó jẹ́ wípé ọ̀rọ̀ ṣéǹjì ò ṣe ṣéǹjì lọ́gá rẹ fi gba bàtà lẹ́sẹ̀ rẹ àbó ti gbàgbé ó mọ kọ̀wọ̀ sí ńgbà náà jẹ́wọ́ fún mi. gbogbogbò ah, ah, ah, ọ̀rọ̀ mi létí ọ̀rọ̀ kan ni ti gbàgbé àtúgbàjẹ́ ń lówó àtúpàjẹ́ ń lówó ńgbà tí ń wà tata mo sì ti gbàgbé owó náà àmọ́ bó ṣe rán mi létí ọ̀dọ̀ rẹ̀ yá. ẹ ló pé àǹkárá pati yín wàá làwọn ọ̀rẹ́ rẹ o. wọ́n tó tẹ̀. mẹ́wàá agbára tèmi ọ̀ka kọjá mẹ́jọ forty thousand n ra aṣọ èèyàn mẹ́jọ fún ọ n sì fún ten thousand sí tó bá ń lọ kóró ná pati. no ah mi ò láìkè ìgbà tí mi ti sọ fáwọn ọ̀rẹ́ mi pé kọ́ máa wọ orí pọ́kọ mi máa ṣe everything pẹ̀lú wọn ẹ wá ní pẹ̀lú no ẹ máa ṣe gbogbo ẹ̀ complete ni. àti pé pati ọ̀gán ni ilé wa jọ pati yín ni jọ mẹ́jọ ẹ̀gbọ́n mi bọ́ sí ẹ̀gbọ́n mi tó kù ìrìnlẹ̀ pati ń bá wa gẹ̀ yóò tó rọlẹ̀. ẹ̀hẹ́n and so for kin what? má ronú bẹ́ẹ̀ owó lẹ́jẹ̀ lọ́rùn ni. tẹ́gbọ̀n yín bá kú sáwà la kú ni ẹ̀gbọ́n yín ti wáyé tẹ̀ ó ti lọ nìyẹn àwa lókù ká máa ṣáyé ti tiwa ẹ má lọ gbọ́wọ́ yẹn wá rárá ẹ jọ. ń wà yóò tó rọlẹ̀. ẹ ǹdẹ́ bá sọ bẹ́ẹ̀. bóyá kí n bọ́ five thousand kó jẹ́ fifteen kúrò nylon tó ti gbọ́. ẹ ṣe thank you. àtùpà ó dé mo fẹ́ gbowó mi. o ò mójú ọ̀dà tó o bá mọ̀ mí èmi rántí èmi sì mọ̀ ọ́ dáadáa èmi rèé o èmi ìdìísù náà ní kòkó méjì sọ rántí ìdìísù tí ń bọ́ wa mọ́tò tààtà tó jẹ lówó ọjọ́ kan àti bàtà ẹsẹ̀ kan mo fẹ́ gbowó mi lónìí àti. o ọmọkùnrin tá a máa pọ́n táyà lọ́dọ̀ rẹ̀ ní o kò gbé táyà mi fún mi di sí onítòwò bá rí ohun gbélé kí ló dé o. ó yá wẹrẹ chairman sọ̀rọ̀ ń sọ̀rọ̀ táyà glo kan chairman pẹ̀lú táyà chairman èyí lówó náà kó sanwó náà ká máa lọ. ìmọ̀ wulẹ̀ balẹ̀jọ́ owó tó tiẹ̀ jẹ́ mí ọkọ̀ ọkọ̀ jẹ́ kó ti pẹ́ ni àmọ́ bó ṣe pẹ́ ọ̀hún bá a bá kówó ọ̀hún sí báǹkì yóò ní iye tí ó fún wa ẹ gba ten thousand lọ́wọ́ rẹ̀ ká máa bá tiwa lọ. lọ́wọ́ ta ni lọ́wọ́ ta ni. ṣètò àwọn àbíbáyé wa bẹ pariwo sódò ẹ kówó wa kó jẹ́ ká máa lọ kó láriwo nù. kì í sèmi àtùpọ̀ jẹ gbèsè bá bá ti rí òun pọ̀ fàbọ̀ kí rẹ̀ èyí ti ṣe ẹ̀ sórí ìgbà tí mo délẹ̀ kan mo yẹ tó ṣe báyìí àpolò ni mo rò kó mú ẹ bọ̀ náà ó ti ń jẹ́ kó yé mi nísìsiyìí pé kan ti ṣe ẹ̀ ṣó wá rí ìjókòó tó wà yẹn wàá mú bẹ̀ ó yẹ máa wà. àtúpọ̀ jẹ́ gbèsè ẹni ó gbà àwọn epo ní òsàn. àbúmọ̀ indomie ọmọ mi yóò yé díẹ̀. ẹni indomie. wá kí ló ń ṣe tó máa forí bẹ́ kí bá gbá ojú àmọ́ àwọn máàpù jẹ̀bù létí ẹ̀ fún alójà káwọn bá tiwa lọ. èwo ni bàbá ń lé. èmi àdádọ́ wọn sì. ẹ wo ọ̀rọ̀ tá a bá wá hàn kì í ṣẹ̀rọ ẹjọ́ rárá bó ṣe wà yìí bó bá kọ̀ tó bá lóun ní sanwó òun ẹ kẹ́ẹ̀nà pa. lutani oyin sọ fún gbóògùn bẹ́ńbí. ẹ̀yà súnmọ́ wíwì. ẹ dúró òkà bẹ́ńbí. ẹ súnmọ́ ìyàwó ẹ dúró ká. ẹ súnmọ́ ẹ bò tí o rántí o ṣèkàṣèkà ayé kò sá ṣègbè ohun mo ṣe tó o bá tún ṣe àwùsùwì kan tó tẹnu ẹja rẹ wọn tún gbọ́ lẹ́ẹ̀kan sí àwù kí ni. bàbá mọ ẹ dákun kí ni tó ṣẹlẹ̀ yá yìí. kí ni tẹ́ ẹ jọ dàpọ̀ tó fi wá ń dúró tóní lùlù kò yé mi náà. kò yí ọ kò yí ọ níwọ̀n tí mo kìlọ̀ fún tí mo pàdé ńgbà tí mo páàkì mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ lánàá tí mo ní gbogbo àwọn ìwíkúwìí tó ń wí mọ́sálásí kọ́ ọmọ ìwúmọ́ kó chẹ́ǹjì rẹ̀ ọ sọ pé kọ́lọ́hún kọ́nà ń paná mọ̀nàfíìkì alábòsí mo ní kọ̀dọ̀ ọmọ wì mọ́ ǹjẹ́ láàárọ̀ ètò òtún kírun ǹjẹ́ òtún sọ bẹ́ẹ̀. ó dá sálábòsí lẹ́yìn ni. Ah! mo tún sọ bẹ́ẹ̀. Ah! mo dẹ́rẹ̀ ẹni ẹmu sùúrù ìyá tẹ́ fi ń jẹ wọ́n yìí ti pọ̀ ju ó dà bẹ́ẹ̀ bá tiẹ̀ wo tipò táwa fi wọ́n sí lọ́dọ̀ tiwa ó yẹ kẹ́ wo ti ṣé ọlọ́run tí wọ́n ń jẹ́ àti ipò tọ́lọ́run gan fi wọ́n sí láàyè tiwọn. ipò ọlọ́run fi eléyìí eléyìí eléyìí jọjọ eléyìí dàbí àwọn bàbá wa Arísékọ́lá Àlàó nìbàdàn àwọn afá gidi nù àbí eléyìí jọ àwọn afá Muyideen Bello tí gbogbo ayé ń pariwo kiri àbí eléyìí jọ afá Buhari ọmọ Musa ìwà ń pè eléyìí làfà eléyìí làfà àfà. ìyá tẹ́ ìwà fi ń jẹun yìí náà ti pọ̀ ju ẹja yanjú rẹ̀ yàn yín. ọ̀dà ẹ̀ tí ì rí nǹkan kan wọn ó gbé afá yín ní ìsìn wọn lọ tì mọ́lé tíra tẹ́ ẹ bá mọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní kà gbà náà wọn ó tó mọ̀ pa afá ni ó yẹ gbé. ẹ ẹ wẹ wẹ wẹ dákun ẹ mọ̀ gbé wọn lọ ẹ dákun bàbá ẹ dákun ẹ mọ gbìyànjú lọ tàgọ ọlọ́pàá ẹ jẹ àyànjú ẹ ní àyàn ẹjọ. ìyàwó ti yọ kí ló ṣe ẹ bá jẹ kí yá yẹn tutù wọn ni wọn wá lẹ́yìn náà. ó mà ṣe ó jẹ́ bí ní tàbí rẹ ni àmọ́ ẹ rántí o ẹ rántí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o. mo wà òkè ṣé ìrìsẹ́yìn náà rí mi ẹ̀rí kí mo fáyìn mo wà òkè. níbo lẹ ń lọ. <laughs> mo ń jáde of course. inú mi ò bá dùn tẹ́ bá fẹ́ ń gbé yín dání o. ẹ má bínú ẹjọ ṣé ẹ mọ ibi tí mò ń lọ ni ṣé ìrìn wa papọ̀ ni. ẹ má sọ bẹ́ẹ̀ ibikíbi tó bá wù kẹ́ ẹ máa lọ mo gbé yín dání mo sì gbé yín débẹ̀. ọ oh. mo gbé yín débẹ̀. ẹ̀mí pé anywhere tí màá lọ ẹ máa drop mi bẹ́ẹ̀. ẹ wọlé sí mọ́tò. I don't mind ẹ ṣe. Thank you. ń fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àwọn adarí òun òun bá mọ̀ ni ó máa ṣe mo jẹ́ bínú máa ṣe àmọ́ ẹ̀rọ tí o ẹ̀rọ tí o ọ̀run àtijọ́ ń fọwọ́ lẹ́rọ̀ òun ah. ò wá o. òun ò wá o òun ò wá o ṣòwò ìgbẹ̀yìn o. àṣegbé ohun bá gbìn ló máa ká ìgbẹ̀yìn ní ìdólókù àdá àṣìlẹ̀kùn kan wà lọ́nà ọjọ́ wọlé. níbo. rántí ṣe wàá pa. àárọ̀ orí ni o ẹgbẹ́ mi kì í kí wọlé o ẹ understand ẹ ṣílẹ̀kùn mi bá wọlé ẹ ṣílẹ̀kùn ọmọ ìlànà kó wọlé àá. báyìí o bẹ́ẹ̀ àdìsá lòun ò ṣoògùn owó láwọn ọmọ tí wọn ò mú ti rí. ọ̀sìn ọ̀ṣunlẹ̀kùn mọ́mọ́ ọlọ́kùn wà lé mami ilẹ̀kùn yóò ṣe fẹ́mi máa ta kì í ọ̀ṣunlẹ̀kùn mọ́mọ́ ọlọ́kùn. tọ̀hún lọ́wọ́ náà kí ló tó gbẹ wá dúdú báyìí. ayé dé. Ah, ẹ tán náà náà. hello hello Àdìsá ibo lo wà ibo lo wà gangan kí n sọ fún gate máa kó tilẹ̀kùn àdìsá ó ní wálé wá sùn. àdìsá pa fóònù. ìta ń fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àwàrà. ṣé nítorí ọkọ adéorí ó ní mo ní ìtúbọ̀ láti gbé ìlú àti ìfọ́sí nàìjíríà. mo fi ọkùnrin tó máa gbé mi sílé ṣóyè yín sìn gẹ́gẹ́ bí adé orí mi tá máa ṣe kẹ́mi lọ́tún ló ṣe tó pé tí máa fẹ́ lè ya ti wá fún mi tí máa fẹ́ lè ya ti wá fún mi irú ẹni tí mo fẹ́ nìyẹn tí máa bímọ fún ẹ mọ nǹkan ẹ̀yìn àwọn life yẹn ni mo máa live àwọn new life kò ṣe àwọn life wèrè tọkùnrin máa gbé mi lọ sí club lẹ́nu club lọ́la tó máa di bí ọ̀tún tó máa lé dump mi mi fẹ́ yẹn nǹkan tí mo fẹ́ ọkọ gangan ni mo fẹ́ ọkọ. o àjẹpẹ́ ni tó fẹ́ kú pàdé tó fẹ́ pa náà sọ wọn mọ̀ pé nǹkan tó fẹ́ yìí ni nǹkan tèmi náà fẹ́ fún ọ. ìwọ ni. ní mò ń wá kiri nu mo fẹ́ ìyàwó àsìkò ìyàwó gbà ìyàwó tuntun torí pé mo fẹ́ sílé tuntun mo sì fẹ́ fẹ́ ìyàwó tuntun kí n fi sílé ọ̀hún. tó bá rí bẹ́ẹ̀ ẹ ti rí ìyàwó nìyẹn. mo rí ìyàwó. dájúdájú wo náà ti rọ́kọ tuntun náà mo sì tọ́jú rẹ̀ rú bá o. ẹ ẹ bọ̀ ẹ má bínú tí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí kò lè pọ́sibú kí ẹ má ti níyàwó rẹ̀ ìyàwó yín kọ́. lóòótọ́ ni mo níyàwó mo sì bímọ mẹ́ta ságilásagilá kódà obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta mo bí wọn tẹ̀léra wọn tẹ́mi pé èmi máa bí ọkọ ẹ̀ fún yín sí wàhálà àtẹ̀mí àtìyàwó yín àtàwọn ọmọ yín àtọmọ àgbẹnulé kan náà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà a máa kọ́ wọn lùbọ́ àbí. a lè jọ gbé a lè jọ gbé o tó orílẹ̀ tuntun tí mo fẹ́ sí lèmi rèé ọmọ gbé ká lè gbádùn ara wa dáadáa so wá rí ilé kan tí mo kọ́ sí ẹ̀gbẹ́ ibi mo kọ́ lè sí dúbílẹ̀sì náà gbé ẹ ibẹ̀ ni ìyàwó àtàwọn ọmọ mi ibẹ̀ ni wọ́n máa gbé jáfilẹ̀ bẹ́ẹ̀. òun fẹ́ bẹ̀rẹ̀ request kan lọ́wọ́ ni ṣé ìyàwó yìí ro lápá ni àbọ̀rọ̀ lẹ́sẹ̀ àbí báwo tẹ́ fẹ́ gbé wọn lọ sílé tuntun. kì í sarun kò fọ́ lójú wọn kò fẹ́ wàhálà méjèèjì ni. oh okay that's nice. ogun olórogún lè. ìyẹn náà fine eh, ó dàbẹ̀ èmi náà like it um, <clears throat> now kí lè fẹ́ jẹ́ jẹ́ ká pé kitchen kó wá sáàbọ̀ lóúnjẹ so that ẹ lè wà okay. mọ̀jẹ̀ ń tán mo ti wà lóòótẹ́ yìí látàná dúró mọ́ tí wọn bá jẹun báyìí ilé mi wọn ò ti jẹun. <laughs> ta ló sọ fún mi pé ẹ lọ sílé ẹ ṣé kí n má tàn yìí ẹ lọ sí anywhere ibi tá a wà yìí mo mì pé inú room tá a wà yìí ibẹ̀ la máa jọ wà dé ọ̀la tá a máa bára wa ṣeré dáadáa so wá bẹ́tà kẹjẹ́ kí n pe kitchen sìn kó fún yín lóúnjẹ kẹjẹ kẹ́ ẹ lè nókun dáadáa because tí ẹ bá lọ strong lásán ebi máa ṣe yín lè ṣe ní. wo wo wo wo ẹ òdòdó mi má jà sí bẹ́ẹ̀ mo sọ fún ọ lẹ́ẹ̀kan mo ní mo fẹ́ sílé n ò èpo lórin n ò èsè kankan n ò èsè nkankan. ṣé ọ̀rọ̀ ilé ló lè tó bo yẹn ni ṣé ẹ̀yin ò láìkọ́ ọlámídé bàdó. Ah, bàdó o lè rí yẹn ah, nítòótọ́ mo fẹ́ràn bàdó o àmọ́ kinní kan ló bàjá òjẹ́ apá rẹ̀ fi gòjú tán lọ wọ́n yìí kíyàn bí wọ́n ṣe mọ orin kan tó ogun kan mọ́ kíyàn náà ni wàhálà ṣó o sì rí ìnáwó tí mo fẹ́ ṣe yìí àwọn èèyàn ńlá ńlá àwọn èèyàn pàtàkì pàtàkì tí wọ́n lówó tí wọ́n gbajúmọ̀ àwọn ni mò ń kó bọ̀ so wá dà kí wọ́n wá gbowó ọ̀hún wá kí wọ́n tún gbé lọ padà wọ́n jẹ gbèsè nù. bẹ́ẹ̀ni bá ń wíléré tó mọ̀ yàn kì tí ó kì oríkì tí ó kì oríkì ìdílé wa bóyá ìsàgbín ará ògbójò ni ó lọ àbí oníkòyí ní ọlọ ni àbí agolo ajé ọmọ òjìlóru kan bẹ̀bẹ̀ torí mi ó dìde jan ìdí wọn náwó táwọn ọ̀rẹ́ mi ó náwó fún mi. ìwọ olórin bẹ́ẹ̀ mo fẹ́. ok ọ̀rọ̀ yìí ti yé mi ẹ mo ti rántí àwọn olórí kan sí ṣé ẹ mọ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá Fuji àti bọ̀bọ̀ Taye Currency um, then um, Malaika Alhaji Alao Malaika yẹ Sule Alao yẹ ṣé ráwọn tẹ wọn yẹn tó bá ń kì báyìí even àwọn tẹ kó wá sí patí yẹn gbogbo owó tó máa ń lọ́wọ́ pátápátá ló máa ná tán lé wọn lórí. ẹ ẹ sórí Alabi Pasuma yọ̀ǹda dà pé mo ti máa ń gbórúkọ ẹ dáadáa èyí ò dáa àbó nǹkan ló kọ ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ ni. ohun gangan ni ààrẹ mọ́ náà ẹ̀dẹ̀ ń ṣe pípé ẹ̀ mọ́ ìyẹn gangan ni akin lè pípé èyí ní gangan èmi àti wọn máa kí wa azẹ́ni àórí ah, mi máa wú báyìí ní gẹ́lẹ́ mẹ́kọ̀ọ́ mi máa lé ni. Ah, yóò dáa fún mi n ti ń bà mí lẹ́rù látijọ́ iná mi ọkàn mi ti balẹ̀ báyìí tí máa pè lọ́wọ́ kan báyìí máa dá mi lóhùn kí ló ṣe bàbá mi ni lọ́wọ́ kan ni mo máa pè. ẹ ó yẹ bá mi ọkàn mi sì ẹ̀ balẹ̀ báyìí kitchen or can we go to ṣe rí fífi wọn hàn tí ẹ fi wọn hàn mí ẹ̀tọ́ kan ni ṣùgbọ́n nǹkan tí ó lẹ́tọ̀ọ́ jù ó ní kí a ṣe introduction láàrin àwọn mọ̀lẹ́bí méjèèjì kí wọ́n yọ̀ǹda ẹ̀yin méjèèjì fúnra yín ìyẹn gbogbo ní sunnah nabi sallallahu alayhi wa sallam um, another thing tí máa kàn fẹ́ mọ̀ ni pé ajitres ṣé ètò ìgbéyàwó ló máa kọ́kọ́ wáyé ní àbí ti ìṣẹ̀lẹ̀ yìí. ẹ ẹ dókítà ṣe rí nǹkan tẹ béèrè lọ́wọ́ mi yìí èmi ló yẹ kí n béèrè lọ́wọ́ yín ó yẹ kẹ́ mọ̀ pé ẹ̀yin ni bàbá mi ẹ̀yin dẹ̀ ni màmá mi ẹ̀yin ni everything nípa mi ó yẹ yín pé kò sí nǹkan tí màá ṣe tí mo lè ṣe lẹ́yìn yìí o nǹkan tẹ́mi wá bá yín fún mùsùlùmí ìyàwó mi wá yìí wọn gba déètì lọ́wọ́ yín pé ìjọba ìlówó yìí gẹ́gẹ́ bí ipò tẹ́ wà afáàlẹ̀ jẹ́ lẹ́tún jẹ́ dókítọ̀ ẹ mọ̀nà jù wá lọ gbogbo tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ kó láṣeyọrí ayọ̀ á ní láti tọ̀ àwọn tó bá mọ̀nà jù wá lọ. níjọ́ tí a fẹ́ mú fún ọjọ́ ìgbéyàwó kẹ̀kẹ́ kàfé mi torí ẹ mọ̀ pé ẹ̀yin lẹ máa bá mi ṣe gbogbo ẹ̀ o. <laughs> ajidris ẹ ṣe mo mọ̀ pé ẹ kàn ṣàpọ́nlé fún mi ni pàkọ́lé ikram lè ṣe fún mi ẹ̀ẹ̀kan iṣẹ́ àkọ́lé ọlọ́run lára mi baálé ilé ara yín nìyí ẹ lè decide gbogbo ọ̀tẹ́ bá fẹ́ fúnra yín but uh, um, but as it is now time tí a bá ti jọ conclude a máa ṣe kọ́lọ́jẹ́ kọjọ́ kúrò rẹ̀. sista ẹ pẹ̀lẹ́ sorry ṣé ọkọ yín ṣàlàyé fún yín pé tẹ bá máa fẹ́ wa ẹ máa ní láti máa bá wa kírun. Um, bẹ́ẹ̀ ni sir wọ́n explain everything. alhamdulillah alhamdulillah and um, ẹ má bínú sí mi pẹ̀lẹ́ kejì tí màá fẹ́ sọ ni pé ìmúra yín ẹ máa láti máa bá wa dọ́gbọ́n sí i. àbí kí n tún sin kankan wá fà bóyá kí n fẹ́ kan alẹ́ àá. <laughs> obìnrin òkè fẹ́ gbé abẹ́ yẹn àfi tó bá tinú wọn wá gangan. àná ah, ah, gbogbo àwọn òkú ọtẹ sọ èkó nílé ìṣẹ̀lẹ̀ mọ ni. ẹ wo alájà eh, Lizzy tí ẹ bá tiẹ̀ tí fẹ́ gbé à ń sìn ẹ eh, ṣáà máa bá a dọ́gbọ́n sí tí ẹ máa fi borò bóra ẹ mọ̀ ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú humra then ká jọ lọ ṣe hajj. Eh, um, mo promise yín sá pé everything ma change very soon. <laughs> ọlọ́run ṣe rọrùn kí lẹ máa fẹ́ láti mu àbí láti jẹ. Okay, màá ní kó wá ṣètò ẹ̀ fún yín sí i Haji Idris. ẹ bọ́ lẹ́jọ́ ẹ ti bà mọ́tò mi jẹ́ náà ah irú nọ́ọ̀sẹ̀nsì wo lélẹ̀. ẹ Are you blind? Blind? Only God go. Oh, really? lẹ́nà lára mọ́tò yìí ni? àbígbà tí wọ́n ń train o ò fi mọ́tò train. and so what ṣé tí lẹ́nà bá wà ń bẹ̀ lónìí kẹ́ má drive carefully ẹ bà mọ́tò mi jẹ́ òun sọ rubbish. ewu ẹ má bínú ejò ń tòrò gan ẹ má bínú ẹ má bínú ṣáìjù. kò bẹ mí náà talk to her kò bẹ mí. kí ló wá dé tó wá ń bẹ̀ ń sí ìjọ kí ló ń bẹ máa yìí fún. Ah, bó ṣe ní wọn wọlé kó lómọdé wọn náà ló tó ń ṣe báyìí. Ah, ah. àwọn wo ló ń bá sọ̀rọ̀ ṣé wọ́n fowó tọ́ ẹni. ṣé wọ́n fowó tọ́ ta ni. nísìnyí èlò ló wà lákàntì bàbá ẹ̀gbọ́n tó ń pariwo mọ́ mi my father. ẹ má bínú ṣaléwà is okay ó ti tó mi ìfẹ́ For real, fọrí èmi náà fọwọ́ tọ́ wọn fọwọ́ tọ́ mi àbí wọn fọwọ́ tọ́ mi okay ṣáàní sọ̀rọ̀ máa wá fi wọn pé wọn fọwọ́ tọ́ mi lóòótọ́ ṣaléwà. listen to her pọ́ǹkọ̀ tó ń sọ pọ́ǹkọ̀ tó ń sọ náà pọ́ǹkọ̀ tó ń sọ wọn fọwọ́. wọn fọwọ́ tọ́ mi àbí ṣaléwà ṣaléwà. carry you go island, you go love Lagos. Ibrahim. Ibrahim! What kind of stupid song is that? What kind of stupid song? Don't tell me jáde ìwọ ọmọ Mùsùlùmí. Dad, I think I'm fed up about what is going on in this house. Ṣé gbogbo nǹkan tí bá ń ṣe Will you shut up? You're fed up. You ìwọ fed up pẹ̀lú ọ̀rọ̀ tèmi bẹ́ẹ̀ sọ you look me in the eyes ó ní asọ́ mi kó fed up ibo ni mo ti kùnà láti tọ́ ẹ náà this is one of the reasons tí mo ṣe mú yín kó ní England dọ́dọ̀ ya yín pé kẹ́lẹ̀ máa ṣàgídí kẹ́lẹ̀ kẹ́sìn gidi. bùdá mi àwọn nǹkan méjì kan wà tó fi máa mọ ọmọ mùsùlùmí òdodo láwùjọ alákọ̀ọ́kọ́ bẹ̀ òun ni ìmúra yín láwùjọ ẹlẹ́ẹ̀kejì bẹ̀ sì ni kẹ́límọ̀ tó ń ti ẹnu ènìyàn jáde láì sí àwọn nǹkan wọ̀nyí kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè sin ọlọ́run tó ojú kẹfìrí lọ́ọ́ máa fi máa wọ ẹni náà. ṣé òun gbọ́ ṣé ọgbọ́n bàtà burú ẹ̀ ń sọ ìwọ dẹ̀lẹ̀ gún ẹ̀ now take that thing off your neck now. kí ló nonsense wo ni ìyẹn jẹ́ askar tí wàá ṣe àbójẹ́ duwa. lọ́gbọ́n kìí sínú yàrá ẹ̀ kó get out ń sìn ìyẹn jẹ́ askar tó ń ṣe. Assalamualaikum. aleykum. wa aleykum salaam ti laa baraka. bala mi sara tẹ. bàbá yín náà bèrè mi. ẹ bọ́ dájú. no má dà má dà bí jàre ló ń jàre bó bá ní má bá wọn sọ̀rọ̀ lórí fọ́ọ̀lù. sara tẹ. aláàbí àwọn èmi náà wà. ara ah, ah. Ibrahim ngbọ́n wọn ni wọ́n fẹ́ padà sọ́dọ̀ ìyá rẹ̀ ń lo èbò. bẹ́ẹ̀ sọ wọ́n ah, ti padà wọ́n ti padà kó o tó kó kẹ́kọ̀ọ́ rẹ̀ yanjú ẹ̀kọ́ tó o bá kọ́ ní tó o bá padà dọ́hùn tó o bá pa owó ẹ̀pọ̀ mọ́ra wọn ẹ yóò ràn lọ́wọ́ gan-an. Ah. ṣé o ń gbọ́ bùdá mi tán òkè o àwọn náà ń ṣe wá sí fún ẹ. dókítà àmọ́ sọ bá mu. fún òkè wò ni ifá tí mo kọ́ gan kéwù ni. Ah, a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim bùdá mi má dà pọ̀ mọ́ra wọn ṣẹ́gun àyè ifá ọ̀tọ̀ àyè kí owó ọ̀tọ̀. ọ̀kẹ́wé nu ìwọ ò gbọ́ bí ifá ti wí ni oníkúròǹgbòtó mọ́ra nkàṣí mọ́kàṣí náà adé afún bàbá àmàlẹ́ àfẹ̀wò ọ̀sẹ̀gẹ̀ lọ́rùn eléyìí tí wọ́n ní kó rúbọ ó lanu kótó bẹ́ẹ̀ ni wàá sì bọ́ sí lẹ́nu ó ṣe ká dúpẹ́ lọ́wọ́ màlẹ́ ètò lérúbọ o ká dúpẹ́ lọ́wọ́ màlẹ́ ètò lérúbọ kúrúǹgbòtó mọ́ra nkàṣí mọ́kàṣí náà ká dúpẹ́ lọ́wọ́ màlẹ́ ètò lérúbọ. bọ́dá mi mo ti gbọ́ mo ti understand ó yé mi sìn. Um, you, go to your room, okay? Now you, get out. Ẹ wo, bẹ́ẹ̀ bá ti ṣe tán kẹ́ ẹ lọ rè kẹ́rù tí ń bẹnu ọkọ̀ wọn. Ẹ ẹ dẹ̀ mọ́rin kan, mo ṣe wọlé sí i. Ah. Eh, bẹ́ẹ̀ mi, ẹ ní àwọn kan fẹ́ ralẹ̀ torí ẹ fẹ́ rí mi. Ah, eléyìí tí mo sọ mo fi tì ọ́ síwájú ni torí mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó bá ti tẹnu mi jáde báyìí ọ̀ lọ́rọ̀ fa ni mo lè tẹ́tí sí sórí ní tí mo torí ẹ̀ wá gan ni wípé ifá jáde sí ọ ifá ní tọ́ bá ṣe é ṣe kó o má ti ìṣòro ìfẹ́ni kankan lásìkò yìí rárá kó o má bàa lóko èèyàn lọ́rùn. ifá rírọ sí mi. bẹ́ẹ̀ mo ti gbọ́. mo ti gbọ́. ẹ ifá ní kẹ́ ẹ sọ fún mi pé kí n má ṣe ọ̀rọ̀ gbọ́ kí lè má jẹ. ah mo ti mu òbí kó tó di pé mo kúrò ní mo dá kẹ̀kẹ́ lóòrọ̀ yìí tí n bá ti fẹ́ jẹ kankan àfi tí mo bá wẹ̀ tí mo sùn tí n bá jí nítorí bá wà wù mí jẹ ń jẹ kọ́ ah bàbá gbọ́ ṣàmù olómi náà fi fẹ́ ṣe wọn. bọ́lá tí mo sọ mo ti gbọ́ sà. kò fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí ohun bámu ni ó máa ṣe ó jẹ́ bí ní tàbí ire ni àmọ́ ẹran tí ó ẹran tí ó ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ó ṣe ìkà tán ó tẹsẹ̀ mọ́ mi o. Ah, ìgbà gbogbo ló nídà ibi ò fìgbà gbogbo dáwọ́ nídà dúró. àmọ́ ẹ rántí o rántí o ṣèkàṣèkà kó ṣàṣègbè ohun tó bá gbìn ló máa ká o. mọ́tí o mọ́tí o mọ́tí o mọ́tí o ọlọ́run àtijọ́ lùgbọ́n kò fọwọ́ lẹ́rọ̀ ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rọ̀ ń. má ṣe mo jẹ́ bínú má ṣe àmọ́ ẹ̀rọ tí o ẹ̀rọ tí o ọ̀run àtijọ́ ń fọwọ́ lẹ́rọ ah. ohun ò wá o. ohun ò wá o ohun ò wá o ṣòwò ìgbẹ̀yìn o kò ṣàṣegbé ohun bá gbìn ló máa ká ìgbẹ̀yìn ní. kálá èèwọ̀ ni ṣe borí gbẹ̀yìn o ṣé ká ṣe ká ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́. ṣé wọ́n mọ̀ wípé àwọn tó bá ti ṣe oògùn owó wọn ò ní láì rò tílé ọ̀la bá mọ́ tọ́lọ́jọ́ bá dé <laughs> olórùka gbórùka ni ọwọ́ àwẹ̀ yìí ó máa dòfò. tó bá jẹ́ pé mi ni mo ní máa ń pa kọ́lọ́jọ́ tó dé. tí lèola bá ti wá mọ́ máa bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. rò tèmi o ti àwọn ọmọ wọn ni kò rò kò rò àjọṣepọ̀ tó wà láàrin yín ọ̀rọ̀ kó má lọ di nǹkan mi kó má lọ bẹ́yìn yọ o èmi sọ tèmi o. tèmi ni kò gbọ́ o ani tèmi ni kò gbọ́ má dà lóhùn má dà lóhùn má dà lóhùn tèmi ni kò gbọ́ o mo mọ̀ bá sọ tèmi ni kò gbọ́ o tèmi ni kò gbọ́ o ń fọwọ́ lẹ́rọ̀ òun ò ṣe àwọn adarí òun bámọ̀ ni ó máa ṣe é. dẹ̀ ní ẹ pè wọ́n orí dà ní ṣíṣe àmọ́ àsìkò tó wà yìí kó o sóore níwọ̀n kó o má bàa lókun èèyàn lọ́rùn ó gbàǹgbà náà nítorí pé Ifá ni èmi ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tí wọ́n ń sìn lèmi náà ń sìn. bọ́dá mi kì í ṣẹjọ́ èmi náà ọ̀rọ̀ alukura ni mo tẹ̀lé. ẹ kí ni alukura ni wíwọ. alukura ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kuran ó ní kí ẹ̀sìn tiyín jẹ́ tiyín kí tèmi náà jẹ́ tèmi. ṣé wọn náà ti wá rí báyìí wípé ọlọ́run ò ṣeé gbèjà àpẹẹrẹ pé kò ṣeé gbèjà kankankan lórí wọn. Allahu Akbar astaghfirullah astaghfirullah astaghfirullah innal ghafurur rahim ah, ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi. ìdí tí mo fi wá sọ wípé ìwọ ló pa ọ̀rẹ́ rẹ ni rè lóòótọ́ kò sọ́dọ̀ lówó ẹyin bóyá ìwọ ti ẹ mọ̀ bóyá ń bẹ láàrin òun àtọlọ́hun pé yóò dolówó ọjọ́ jìyà torí tó bá ṣe pọ́ jìyà ni iye ọmọ lọ́hùn ṣùgbọ́n wà ìjìyà rẹ̀ ọ̀jẹ́kọ̀ ọ̀jẹ́kọ̀ dọ́lọ́hùn mọ̀ kọ̀ mọ́ lọ́hùn. bọ̀dá mi ọ̀rọ̀ alukuran náà ni mo tẹ̀lé. ẹ kí ni alukuran tún sọ o. alukuran ló sọ pé alijasa olè nsán ilàlẹ nsán bá a dà a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kúrẹ́ sọ pé ẹni tó bá ṣe dáadáa dáadáa náà láà fi ṣẹ̀san dáadáa. ṣé ọlọ́run lọ sọ fún ọ pé òun dáadáa lọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rẹ ò ṣe dáadáa bẹ́ẹ̀ kò sì ṣàbùrú àmọ́ ń gbà tó wá sọ́dọ̀ olówó òjijì tán tó rò pọ̀ sọ́dọ̀ lọ́rọ̀ gbogbo wà tí hù pátápátá ni ló fi ń tàpá sófin ọlọ́run tí wọ́n sì rò pé oore ló ṣe fún. mi ò mọ. à ó lè mọ ọlọ́run ò fi ràn án lára àwọn aburú tí ọ̀rẹ́ rẹ ti ṣe ara rẹ. kọ̀yìn sọ́run síjú ẹni tí ó pa èèwọ̀ tẹ̀ bẹ̀rù síjú Elédùmarè bó ni wàá fojú kan yíyọ ló wá yọ tán. Baby. Báwo. Báwo. Báwo. Mo fẹ́ kó fún mi ní kí ìsinmi lóòsì. lábẹ́rẹ́ yìí lọ́wọ́ kò sí mo fẹ́ ṣe Yeah. bẹ́ẹ̀. tó bá jẹ́ ẹnu ìkó ṣẹ́kẹ̀ẹ́. ọmọ ẹlẹ́yìn tó bá ń ṣaláṣẹ́wó wọn á fẹ́ gbà yín ni but azimu yín bá yín sọ̀rọ̀ ọjọ́ yẹ bó yín pé ẹ̀ ń ṣe wọn kan ẹ̀ but yóò kán náà. ẹ wò ẹ wò sẹ́rí bíi tàti ẹ̀ bá dé yìí èmi náà mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ ni àmọ́ ti ṣe yún un kò ṣe tọ́lọ́hún ẹ̀ ṣàfilẹ̀ nítorí ó pọ̀. àlàyé ẹ má jẹ́ ká dúró kí la fẹ́ máa dúró fún ẹ jẹ́ ká lọ gbà lọ́wọ́ ẹ good àtòwò àwọn pẹ́ ń dọ̀sẹ̀ bàbá ẹ wo ẹ fi ilẹ̀ fún un ẹbí mi mo lówó mi ẹ fi èyí tó gbẹ̀hùn ẹ fi ilẹ̀ fún mo fi yún mo bí gùn ìmí yìí ni ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ ìdí náà tí mo fi ní kí n wá bá kẹ́ tètè bẹ̀rẹ̀ sẹ́ lórí ẹ̀. àti ká gan ká máa dẹ nílé lóde àti security ká máa ṣọ movement àbí. ká máa trace ẹ hmm, no nice. aláyé ni ẹ bàjẹ́ ẹ ṣí ọ. sẹ́rí iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín ni pé ẹ sáàmọ̀ bá ń sọ ọ wà pẹ̀lú mi ni o kò sí pẹ̀lú mi ni o ẹ máa sọ pápá jùlọ bóyá ẹ fẹ́ rí i pé o fẹ́ gbà ń kọ̀dọ̀ ìgbà náà ni ẹ bá yanjú rẹ kẹ ẹ pàdánù ó yẹ yín ohun tí mo fẹ́ nù. dọ́ǹdì. aláìní àìsàn oníbàjẹ́ ẹlẹ́sì ọ̀. Sibutọ. Ẹ jọ. Sibutọ. ṣé òun ló sọ fẹ́ pé kó má gbà bí àlọ́kọ́ tí mo sọ yẹn tí mo ní kọjá ká má gbà o gbogbo tí mo kó sa ti gold everything wà ní bóòtù yẹn rahmatullahi wa barakatuh. ah ah Sofia kí ló ṣe láti kí ló ṣe Sofia. mo ní kọ́ múra kí n kó wọn lọ sẹ́ńbàṣì ni ó dẹ̀ ní dandan fẹ́ rí ẹ. ṣé ní international passport. international passport. dájú wọn pọ̀ àwọn ní passport èdè yẹn ká jọ lọ kó máa tẹ̀lé wa lọ. Sofia kí ayọ̀ máa tẹ̀lé yín lọ London láì plan ẹ̀ tẹ́lẹ̀. dájú kò mí nà ọ́ dádì kò mean òótọ́ ló sọ kò mean o ṣe tẹ bá lè ṣe oore fún mi inú mi máa dùn gan kò mean sá ẹ jọ sá. ayọ̀ kí làwọn parents ẹ máa sọ. dádì mi àti mọ́mí mi ah dádì inú wọn máa dùn inú wọn máa dùn ẹ wò ah, ah, inú wọn máa dùn. fún mi nọ́mbà dádì Ibrahim. sir. gama fún. sir. ayọ̀. sá. ṣé o rẹ́ǹtì ilé yìí ni àbọ̀ rà. rẹ́ǹtì kẹ̀ rárá o ẹ̀yìn àti mọ́mì ni mo rà fún. àdúrú ilé. èmi àti ìyá rẹ̀. ọ ò lóhun ọba asẹ́ni tí ò bá tí ì kú dandan ni kó jọrọ ayé látòrí ìyà tí mo ti jẹ yíò ní pé n ó tún gbélé alárànbarà báyìí ah dànsákìrì ọlọ́run o dànsákìrì rẹ o àtó ẹsẹ̀ o. ṣe láìkẹ́. <laughs> àṣé lóòótọ́ ni pé bá òkú ìṣe ò tán bàbá ah! kú á jẹran tó jẹrin lọ àwa ló kọ́lé alárànbarà báyìí tó o tó fi mọ́tò bọ̀gìnì tẹ́ǹdì láwa tí gbogbo ayé ti ń fojú ẹlẹ́yàwó wà á lè kàpọ̀ tí ah! tó tó rẹ ọlọ́run o. Ah! ilé eléyìí pọ̀. alihamdulilayi ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kí irú ọjọ́ ìní wá sáyé mo dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ alájí. alájí ṣe é wọ́n ṣe é wọ́n. ah alájí try wọ́n try fún mi gan ẹ ṣáà jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wá lọ wò náà ṣe láìkẹ́ ó yà. kò fọwọ́ lẹ́rán òun ò ṣe ni àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán òun ò ṣe ni àwa ẹ̀dá. ìwọ ni kọlọba ọkọ sí nǹkan kan mí lẹ́yìn rẹ̀ iṣẹ́ ìwọ ọlọ́ni mo rò pé mò ń jẹ́. ṣé ẹ kàwé kàwé àmọ́ ìwé mi kú díẹ̀ káàtó. Um, yàtọ̀ sí iṣẹ́ mọ́tò tẹ́ ń ṣe iṣẹ́ mi wo lẹ mọ̀ tẹ́ tún lè ṣe náà. ká má parọ́ kò síṣẹ́ tí wọ́n lè ṣe o àmọ́ iṣẹ́ tó dá mi lójú jọ̀ṣẹ́ lọ òun ni iṣẹ́ mọ́tò tí mò ń sọ yìí. Um, ẹ lè ṣòwò bí kẹ́ máa ó lè ṣiṣẹ́ ó lè ṣòwò àmọ́ ẹ jẹ́ ká dúró lórí iṣẹ́ mọ́tò. ok ká wá ní pé iṣẹ́ mọ́tò tẹ́ ń ṣe náà ẹ fẹ́ ṣe bí òwò bí èlò lẹ lè lò tẹ́ fi máa ṣòwò iṣẹ́ mọ́tò yẹn kankan. ah tẹ́ ń darúkọ ìtóbi iṣẹ́ mọ́tò ti ta ah tábàárí tó mílíọ̀n kò sólówó tó lówó tó nílùú yìí. Mr Idris. ká ra mọ́tò kan ká tà ká tún ra míì kí kówó sì mọ pọ̀ ká tó ṣẹ́jú pé báyìí mọ́tò bíi mẹ́wàá ti kúnnú ọgbà. bí owó yẹn kọ́ mo sọ ṣẹ́rí two million yẹn owó tẹ máa fi ra aṣọ sára nìyẹn owó gidi tẹ máa níbi tẹ́yìn náà máa já mọ́tò sí kẹ́ máa tà á kẹ́ máa gbé fáwọn èèyàn kẹ́ níbi tẹ́ máa kọ́lé tí yín sí owó gidi mo bá yín sọ̀rọ̀ ẹ̀. Ah, èyí tẹ́ ẹ̀ ń sọ yìí owó ńlá gidi ni hmm. ah, ó sọ sí ni lẹ́nu òbúyọ̀ sí o hmm. mi ò ní fẹ́ lè mọ iye tí a lè ná lórí yẹn <laughs> yóò kúkú sí i lọ́wọ́ bọ̀tẹ́ lè ṣe. Ah, ah, mama kai. <laughs> ok ṣẹ̀rí láti ẹni ìlọ yẹn ti dolówó. èmi. Mm, gbogbo àwọn amọ́tò fún yẹn yẹn ti kó lọ́rọ̀ yẹn ti dolówó. èmi kọ́ ọlọ́run ẹlẹ́dàá yẹn um, ẹ máa ń kírun. irun ẹ̀yin náà kírun. a máa ń kírun ń gbòòrò gbà. wákàtí márùn tèmi náà ò já létí. really. kò já létí. ok ṣẹ́rí tí bá ti ń kírun hmm. ẹ máa máa sọ fún ọlọ́run pé gbogbo ìgbà kẹ́ máa sọ fún pé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ eléyìí tí mo sọ fún yín ẹ má rí mi bí òòṣà o ẹ rí i pé ẹlẹ́dàá yẹn ló fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ ṣe mú mi rin ìrìn àjò mi ń jọ yẹn tọ́lọ́ ń ṣe fún mi mo fẹ́ kọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà lónìí. Mr. Idris sọ àpárá tí mo sọ fún yín láàrin èmi àti ẹ̀yìn àti ẹlẹ́dàá yẹn ló kọ́ wa. Ah, irú ọ̀rọ̀ yóò ṣe é sọ síta ẹ̀yin ò mọ̀ pé òfin rò ní àti ayé lẹ̀ ń bá mi sọ ohun. ṣe rí two million fi fi ṣòwò yẹn máa fún yín sìn kẹ́ ló fi raṣọ sára. lẹ́nu náà eh. ah, ah. kò ṣeé sọ lóòótọ́. mi ò rírú ilé rí o. <laughs> ṣé ìwọ náà ti wá rí báyìí pé bí n ti nu àdáhùn sí lómewé rè é ó pé ní gbogbo wa nù káyẹ kádàrá wò ó ẹlẹ́dùnmarè ò ṣeé gbèjà ẹ̀yìn boko haram ẹ̀sìn mi pákáleke ẹ̀yẹ́ fìbọn gbẹ̀mí èèyàn lọ́nà àìtọ́ kẹ́ ẹ lọ́lọ́run ọba lẹ̀ ṣàforíjì àṣìṣe mi o àṣẹ lóòótọ́ lọ́rọ̀ tí Quran sọ ẹ̀yin ọmọ ó ní tó wọn lọ́wọ́n bá bá fẹ́ ni òun bá ṣe gbogbo alẹ́ lẹ́sìn kan ẹ fọ̀rọ̀ ìkọ́gbọ́n o mo gbà fún wọn lọ́hùn o. mo gbà fún ọlọ́hun. iṣẹ́ olódùmarè ní gbogbo wáńsìn kò sí dúró. astaghfirullah alazim astaghfirullah astaghfirullah allah ghafur rahim astaghfirullah. láìláì lálá mo ń bọ̀ kankan ó bẹ́sẹ̀ mọ́ mi o mọ́ tí ó ń pọ̀ lọ́mú àtijọ́ ń bẹ́. kò fọwọ́ lẹ́rọ̀ ń fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àwa adarí òun. ohun bámu ni ó máa ṣe ó jẹ́ ẹbí ni tàbí ire ni àmọ́ ẹran tí ó ẹran tí ó ọlọ́run àtijọ́ fọwọ́ lẹ́rọ̀ òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. Hey, hey. ó ṣe ìkà tán ó tẹsẹ̀ mọ́ mi o. Ah, ìgbà gbogbo ló nídà ibi ò fìgbà gbogbo dáhùn nídàdúró àmọ́ ẹ rántí o rántí o ṣèkàṣèkà ayé kò ṣàṣègbè ohun tó bá gbìn ló máa ká o rántí o wọ́n ti o wọ́n ti o wọ́n ti o ọlọ́run àtijọ́ lùgbọ́n. kò fọwọ́ lẹ́rọ̀ ń ò ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rọ̀ ń ò ṣe àwa adarí òun ò bá mọ̀ ni ó má ṣe mo jẹ́ bí ni ó má ṣe àmọ́ ẹran tí o ẹran tí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rọ̀ wá o. ó ń wo wá o. ó ń wo wá o ṣòwò ìgbẹ̀yìn